محمد بن عبد الله وعلى آله وصحبه ti jẹ́ ẹni tó ṣe sọ́tọ̀ bí àti pàdánù bí ọ̀pọ̀ rẹ̀ lórúkọ kan fẹ́ràn. púpọ̀ nínú àwọn òbí náà ló jẹ́ pé ǹjẹ́ bọ́ọ̀lù ọmọ mi tẹ̀lé àkọ́bí mi ni ẹ̀mí mi ni wọ́n ti fi wọlé wọ́n ti fi mú kí àwọn ọmọ wọn wọ́n máa yọ ọ̀pọ̀ lọ́dún ọkọ̀ wọ́n máa wọ náà wà ilé ìtẹ̀tẹ̀ pé kí wọ́n wọ́n rẹ̀ sí bàbá àtìmọ́ náà òní lè ṣe sùúrù wọ́n wá ṣe títí wọ́n fi ti pé wọ́n fi wà ló kú sí ọkọ wọ́n ti máa bá fún máa gbé ẹjọ́ ilé ìjọta tó tó tẹ̀lé lọ bá bàbá lọ bá màmá wọn wọn àná ti máa gbé ṣòkòtò ìjà ni bàbá wọn gbé wọ ọjà àjà ìyá wọn kàn án láti sọ wípé ọmọ àwọn òbí jẹ̀bi gbogbo ọjọ́ sọ náà ní torí pé màláìka ni púpọ̀ nínú àwọn òbí wọn ti padà jẹ́ sábàbí táwọn ọmọ ti padà pàdánù ilé ọkọ ẹ máa pẹ́ wà láyé iná ni wọ́n pè ní kékeré wa dá sọ́wọ́ ẹni tó ti kú kò sẹ́ni tí ó pè ní sàárì rẹ̀ tí wọ́n dá sọ́wọ́ ọmọ rẹ̀ ilé ọkọ rẹ̀ ń dàrú tí wọ́n á lọ bíbẹ́ nílẹ̀ ayé kò ní ìmọ̀ tó kí àwọn ọmọ ayé orí ọkọ gbé lórí kẹ̀mí gan-an lẹ́sọ̀ láyé di sábà fi táwọn ọmọ fi ń pàdánù ìlú ọkọ lọ. Ìgbàdí lẹ́sọ̀ ti bàbá tó ti kọ́ lọ sẹ́lẹ̀ láàrin ọkọ ọmọ rẹ̀ àbọ̀ ọmọ rẹ̀. Kò sí méjì kò sí méjì ẹjọ́ tó ti gbọ́ lẹ́nu ọmọ rẹ̀ tọlọ́pàá lọ́gbà. Nígbà tó ti dé tọlọ́pàá ní wọ́n fún méjì lórí èèyàn kan. Ọlọ́pàá ti ń bọ̀ àwọn náà tó ń kó lọ́wọ́ oníkèkéríkè tí wọ́n mú kóńdó lọ́wọ́ tí ọlọ́pàá tó dáná bá wá pẹ̀lú kóńdó tí ò ní ju ọkọ̀ jù ẹ̀rọ atúná méjì lẹ́fẹ́ lọ́sẹ̀ débẹ̀ tẹ̀ débẹ̀ bàbá yìí tó pẹ́ mú dáadáa ẹ kọ́kọ́ lù ú jẹ̀ agbára mi ká èló ga yóò ní yóò lágbára yóò fi ká pé sábà lù pa lù jẹ̀ wọ́n lè lù pa ọmọ ọlọ́mọ wọ́n lù ó ti jẹ̀ lóòótọ́ wọ́n gbé dé tọ́lọ́pàá. wọn ò sẹ́lẹ̀ ní wọn ò sẹ́lẹ̀ jì láì pẹ́ dọ́lẹ́ náà wọn kọ́ sọ́sẹ́ ìkátà wọn gbọ́dọ̀ bẹ́ẹ̀ni rẹ̀ fún ìjọ mẹ́ta ilé ìtọ́ta kò fi jọ. Báyìí máa ń ẹja sọ ní kò dé nù bí abẹ́ ẹ̀rọ ọ̀gá. olórí tí mo fẹ́ yá ẹ̀ òní bàbá bàbá ń gbẹ̀jọ́ rẹ̀ tó tọ́ mi lọ́la kirikiri ni wọ́n gbé ọ lọ tọ́ títí ọmọkùnrin náà òun náà ronú kí ló fẹ́ ṣe sọ́ra wọn ò síbẹ̀ sí dábọ̀ wọn pẹ̀lú ìyá wọn wọn jọ gbé lára sí àlùbá wọn ò fi jọ́ kan gbéra wọn ti lọ sí ọlọ́pàá bàbá ọ̀kan àbíyọ̀ kan náà méjèèjì ọ̀gá sáà ni wọ́n dá ni wọ́n rí lọ sí ṣe jẹ́jẹ́ bẹ́ẹ̀ ìbálòpọ̀ rẹ̀ ìgbà náà wà lẹ́rọ àwọn alágbèbè ọmọ tó tó lẹ ti ṣe bá wọn ẹlẹsẹ kọ́lẹ̀ à wọ́n ti torí ìyàwó oúnjẹ kankan láyè wọ́n ti torí ìyàwó àgbákò ojoojúmọ́ lọ́dọ̀ àwọn bàbá àti ìyá rẹ̀ nígbà ọ̀bá wọ̀ kó ká tẹ̀síwájú àpàdà títà sí bọ̀ọ̀nù òun ọ̀fẹ́ má ọ̀pọ̀ ìmọ̀ ìyàwó obìnrin wà bẹ̀rẹ̀ fẹ́ gbọ́n bàbá àwọn màmá wọn àwọn náà kó báyìí á títí bàbá bá ronú dàrúdàrú ìyá ò ní ronú ẹja tòkótò àwọn méjèèjì wọn àmà ti bí àmúgbó wọn máa wọ ẹhán náà ọmọ tó ìsẹyìn lẹsẹ ọ̀pọ̀ kan ní ọlọrin ọmọ tó ṣe pé tó bá ti lọ ó yẹ kí ẹ gbàgbọ́ pé insha allah òun náà ti lọ sáyé rẹ ẹ má jẹ àdàdékò rẹ rẹ ẹ máa tẹnra ẹ jẹ ẹ ṣe pé olùkọ́ lọ́kọ́ bí ma láyé sọ́lọ́ lọ́kọ́ títí tí wọ́n fi lè àwọn ọmọ ìyá ọkọ̀ tọ́ba sì dé lẹ́sẹ̀ nígbà tí ọkọ̀ alákọ̀ọ́kọ́ kọ̀ ó tún lọ́kọ̀ kejì ọkọ̀ alákọ̀ọ́kọ́ wá ṣàdó àkàtọ̀ ó ní bó ti ń ṣe tó fi ṣalágbàpàdé tó ìdèrè rẹ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n máa ti tọ́ba délé ọkọ̀ mi àbí àgbàgbà nígbà tí ọmọbìnrin ó délé ọkọ̀ kejì bí ti ń ṣe nǹkan náà ní tó lè gbàtọ́kọ̀ fẹ́ ní wájú òun ló ń fẹsẹ̀ àwọn abọ̀ràn dùn wọn bá lọ bá lẹ́yìn ká lọ fẹ́fẹ́ lágbájá yìí ló dáadáa kó tó ṣe o ìwọ gan lọkọ fẹ́ẹ̀ là tó bá àwọn fi mẹ́wàá kù láti gbà pé kí ayé rẹ̀ tẹ́tẹ́ pátápátá tó bẹ́ẹ̀ ni Yorùbá máa ṣe ìyàwó tó fi ọdún kan lé ọkọ fi ọkọ kọ́ ọ lẹ̀ yóò fóònù sọ fọ́dún kan lóṣù ìyàwó ọjọ́ keje tí wọ́n lé kó lé ọkọ ọjọ́ keje báwo ó ti tọ́jú kẹtọ́ méje náà tí wọ́n fẹ́ fi gba tiẹ̀ jẹ́ta pátá korongodo ni orí ẹ̀dá sì fi ọ̀rọ̀ ara wa o ká má jẹ òkúta àdìgbòlù fún àti lílé ọkọ gbé àwọn ọmọ wa ẹjẹ ká máa ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ràn tó dáa ẹmẹjẹ ajẹ ọjà tó tó gbogbo gbà tó bá wa ẹ̀yin rẹ̀ náà lá máa wà ó lè jẹ̀bi ẹjẹ ká fi hàn án wípé àbí ọ láti ràn ọ lọ síbi ọkọ kó lè bá ìjẹni tí ó ṣe pé òní gbé bẹ́ẹ̀ tọmọ bá ti rí pé ẹ̀yin ò sí lẹ́yìn ìwà àgbàjẹ òun pẹ̀lú àṣẹ àwọn alóòótọ́ kò nílé ọkọ ẹ sì fi hàn torí ara tó ń gbé tẹ́lẹ̀ àti fẹlẹ òní òsibí tó fẹẹ dé sí padà ilé ọkọ tiẹ̀ ètò lọ́dọ̀ àwọn ọkọ àgbàkà lẹ́yìn náà tó bá ronú dáadáa nínú kọ́ wá jẹ ọkọ̀ àti kọ́ wá dálé mọ́tú nílé bàbá rẹ̀ wọ́n ló pè ọ́ nígbà tó wà nílé bàbá rẹ̀ wọ́n ní pápá lọ sùn yàrá wa. ọ̀kẹ́ ẹ̀yin ọmọ bíi mẹ́rin kálukú pẹ̀lú bẹ́ẹ̀ sí rẹ̀ nílé ọkọ̀ rẹ̀ gbọ́ ó kéré jù bọ́kọ̀ rẹ̀ bá jẹ tálákà jù bẹ́ẹ̀ lọ oní yàrá tó gbé wọ́n padà sí ibi tó ti ń bọ̀ ọ̀dà tóbi tọ̀ lọ fún bẹ́ẹ̀ ṣe kí lóore bá gbé fún ọ olùwẹ́lẹ́dàá kọ́ má da ilé ọkọ̀ àwọn ọmọ wa lókù kọ́mọ da ìbágbépọ̀ àwọn ọmọ pẹ̀lú àwọn ìyàwó wọn rú ìlú ẹlẹ́dàá kókó alóbi rere tí wọ́n máa wá tètè tí ò ní jáde bàjẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك